ẹ̀yin olólùfẹ́ olúyinka TNT mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé àti àgbà mo dúpẹ́ lọ́wọ́ olódùmarè ọba àjíkẹ́ ọmọ àjíkẹ́ ẹ̀ so far so good àwọn matchmaking yẹn wọ́n ń lọ bó ṣe yẹ kó wọ́n lọ but there's something tí mo kàn fẹ́ sọ fún gbogbo àwọn tí wọ́n bá ṣe kinní pẹ̀lú mi wípé ẹni tí ń bá matchmake lórí platform mi ẹ gba àwọn ọkùnrin wọn ó wà lọ́wọ́ mi ẹ gba obìnrin náà ó wà lọ́wọ́ mi kò sí ẹni tó máa ṣe lórí platform mi tó máa kábàámọ̀ àmọ́ nǹkan kan tí mi ò fẹ́ tí mo dẹ̀ fẹ́ ni wípé gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá wá fẹ́ fẹ́yàwó lórí platform mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹni tí okó ẹ̀ bá ti re léde kó má wàá múyàwó lórí platform o àwọn àwọn olóko excuse àwọn tí okó wọn ti padà síbi tí wọ́n ti wá mi ò fẹ́ kán wá sórí platform I want àwọn tó jẹ́ wípé hmm, I did mention of your name Oko you must shall stand up at the sight of you at the sight of Oyan you must just rise up at the sight of ìdí ńlá o ìwọ Oko you must rise up. At the sight of obo ìyàwó rẹ, you must rise up. Irú àwọn oko tí mo fẹ́ nìyẹn mi ò fẹ́ àwọn oko tó jẹ́ pé wọ́n máa róbò sà. Àwọn oko tó jẹ́ pé tán bá ṣe ròbó wọ́n ṣe máa fọwọ́ gbé wọn jó nìkan tó dìde. Ẹni tó bá fẹ́ fẹ́yàwó lórí platform mi kó pé kóun ṣiṣẹ́ dáadáa kó kóun ò tí ì rélédè wọn Èmi ò fẹ́ àwọn olóko tó jẹ́ pé wọ́n ṣe máa aid. Wọ́n ṣe máa fi kíní aid o. Àwọn olóko pé at the sight of ọyàn at the sight of ìdí at the sight of ògbóyàwó wọn báyìí ó máa dìde ni mi ò fẹ́ àwọn tí okó wọn ti relédè wọn please àní ẹ̀yin obìnrin tẹ̀fí ẹ̀ ń mate ọkùnrin lórí platform mi èmi ò fẹ́ obìnrin tó bá ti like iṣẹ́ jù tí ò ní lè create time fún ọkùnrin èmi ò fẹ́ obìnrin tó bá ti sọ pé ìdí ń ta mí òbò ń ro mí ẹ mo fẹ́ sùn jọ mi ò lè dóko jọ nítorí ọlọ́run mi ò fẹ́ wọ́n ní àkínrọ́mọ ọba ká má rí dànsákì wọn ò gbúdọ̀ fẹ́ obìnrin lórí platform mi kọ́ má rí yàtọ̀ nínú ẹ̀ yàtọ̀ sí àwọn obìnrin tó wà ń ta àwọn obìnrin tó dẹ̀ wà lórí platform mi wọ́n láti respect ọkùnrin nǹkan tí ò yé yín ni wípé ọlọ́run ẹ ọkùnrin ló kọ́kọ́ ní mind láti dá kò ní mind láti dá obìnrin tó túmọ̀ sí pé ọkùnrin lọ́lọ́run pinlẹ̀ fi ọkàn sí pé ó fẹ́ dá ìgbà tó dá wọn tán ló ṣẹ̀wá ronú pé kò ń dóbìnrin so láti ètè kọ́ ṣe lọ́lọ́run ti fi ọkùnrin sí ipò olórí nígbà tẹ́yìn bá fẹ́ relegate wọn to background ibẹ̀ yẹn ni wàhálà ti máa wá dé o ibẹ̀ yẹn ni ilé ò ti ní rojú mọ́ so gbogbo àwọn tó bá fẹ́ fẹ́ ọkùnrin lórí platform mi ẹ ní láti mọ̀ wípé ẹ máa fàgbàfàgbà ẹ máa forí o gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti fẹ́ relegate gbogbo sorry gbogbo àwọn ẹ̀yin tẹ́ bá ti fẹ́ fẹ́ obìnrin lórí platform mi ẹ rántí àṣẹ tọ́lọ́run pa pé kó máa tọ́jú ìyàwó ẹ̀ o ń láti tọ́jú ìyàwó ẹ because tó o bá tọ́jú ìyàwó ẹ o ò ní ní respect you need to do something that will earn you respect you cannot command respect without anything in your pocket o ń láti o ń láti tọ́jú ìyàwó ẹ ìwọ náà láti respect obìnrin ẹ o ń láti earn respect ni o ń láti command ẹ ẹgbàgbára lẹ́yìn ọkùnrin ẹgbàgbára lẹ́yìn obìnrin ju gbogbo ẹ lọ the ultimate thing ni wípé òbó láti máa ṣiṣẹ́ kó máa run oko náà láti máa ṣiṣẹ́ kó máa run èmi ò fẹ́ olóbò excuse mi ìdẹ̀fọ́ kó olóko excuse láti matchmake a kì í rọ́mọ ọba ká má rí dansaki láre gbogbo àwọn stars oríṣiríṣi tá a ti kọ́ àwọn obìnrin tó bá wà lórí platform mi wọ́n láti lè fún ọkùnrin kí n máa gbọ́ ìròyìn káwọn ọkùnrin yẹn wá máa dúpẹ́ fún mi mi ìfẹ́ kí n ṣe obìnrin tọ́kọ́ obìnrin tọ́wọ́n á máa fi máa ṣépè fún mi èmi ò ṣe o ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run and gbogbo ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà for now ẹ ṣì sẹ́ńpẹ́ ẹ sì mi ẹ̀dọ̀ kò tí ì kàn yín ó sì máa kàn yín o bọ̀ kò tí ì kàn yín nísìn gbogbo ẹ̀yin tẹ́ wà ní Europe ah to God be the glory a ti ṣe àwọn kan gbogbo ẹ̀yin tẹ́ ṣì wà ní London tẹ́ wà ní France tẹ́ wà ní um, Ireland Germany ẹ kàn sí mi obìnrin ọkùnrin ẹ kàn sí mi the next matchmaking program will be on Monday níbi tí àwọn èèyàn ti máa pè wọlé ó tún di Monday ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ ṣì ní sùúrù the next one will be next week Monday lágbára ọlọ́run ibi táwọn èèyàn ti máa àwọn èèyàn tún máa ní time láti pè wọlé ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ̀yin ọkùnrin tẹ́ ń bọ̀ lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin obìnrin tí ẹ̀ ń márì ọkùnrin lọ́dọ̀ mi àbí tẹ́ ẹ̀ ń mìtì ọkùnrin lórí platform mi mo rán yín ká ẹ lọ jí okó tó ti sùn ni o bẹ́ẹ̀ ṣe ń lọ sí ní àwọn ọkùnrin okó tó ti sùn ẹ lọ jí wọn okó tó ti dòkú kán gba ìtura kán jí dìde bẹ́ẹ̀ ni ẹ má tún lọ kẹ́ tún lọ pa oko wọn sí o ẹ má tún lọ kẹ́ tún lọ pa wọn lóko sí ẹ lọ kẹ́ lọ jí wọn lóko kó tó bá ti sùn gbàgbé kẹ́ ẹ lọ jí ilé tí ọkùnrin tí inú ẹ ti polúkú tí inú ẹ ti bàjẹ́ tó ti rò pé kò sóbìnrin tó lè fún un láyọ̀ mọ́ mo fẹ́ kẹ́ wọnú ilé ayé wọn kó yín wọnú ilé ayé wọn káyọ̀ wọnú ilé ayé wọn ẹ̀yin ọkùnrin náà àwọn obìnrin tí wọ́n ti wò pé bí a kò sọkùnrin mọ́ ní London mo fẹ́ kẹ́ prove wọn wrong ẹ gba àtọkùnrin àtobìnrin tó bá tó bá gẹ̀tà ara wọn lórí platform mi wà láì mo fọlọ́run bá ṣẹlẹ̀ ẹgbà yín wà lọ́wọ́ mi ọlọ́run ẹgbà yín wà ní ọwọ́ mi ẹ má bínú o due respect to everyone tí bá ní ẹgbà yín wà lọ́wọ́ mi ẹ ìtẹ́rù bá kanlẹ̀ tó bá kòkè ó níbi tí wọ́n tún gbé sí torí èmi ò ní jẹ́ kẹ́ bà mí lórúkọ jẹ́ ṣe mọ̀ wọ́n ní tí wọ́n bá porí ajá wọ́n á porí ìkòkò tí wọ́n fi sè é èmi ò dẹ̀ ní káwọn èèyàn bà mí lórúkọ jẹ́ tí má ti rí pé ẹ fẹ́ gbé ìgbésẹ̀ bà mí lórúkọ jẹ́ mo mo ṣe máa kẹ́ṣin yín ní kẹ́ṣẹ́ ẹ má wọrí yín ó ṣe problem gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ọkùnrin lọ́dọ̀ mi ẹ má rìn kẹ́ máa yọ kò sí nǹkan kan tó máa fi ṣe yín gbogbo ẹ̀yin ọkùnrin náà wo inú yọ̀tọ̀ mi lẹ́wà ẹ̀yin ṣáà ti tọ́jú ọkùnrin yín ẹ má déhùn tí yín ṣe ẹ̀yin ẹ tọ́jú ọkùnrin yín ẹ̀yin ọkùnrin yín náà ẹ tọ́jú àwọn obìnrin tẹ́ ẹ bá ti má déhùn yín ṣe mímí kan ò ní mìyìn ẹ má wọrí kò sí wàhálà bọ̀ ju gbogbo ẹ lọ ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin òbó ń ta mí ìdí ń ta mí ó ti rẹ̀ mí kó lè ṣẹlẹ̀ lórí platform mi pẹ̀lú ọkùnrin tẹ́ ẹ bá ní o ẹ̀yin ọkùnrin tẹ́ jẹ́ pé wọ́n kọ ẹ máa máa fi ọwọ́ fa sí ni ẹ lọ ṣe déédéé kẹ lọ ṣe exercise kókó yín gba ìtúsílẹ̀ o mi ò rí jù yẹn lọ o lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tó kù náà a yín níròyìn láìpẹ́ ẹ ṣé ire o dàbọ̀.